ẹ jẹ́ kí a gbàdúrà. bàbá àwa síwájú yín nísinsìnyí à ń bẹ̀ẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀. bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀ à ń bẹ̀ẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọ́ràn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tòótọ́ a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ ní orúkọ jésù kristi olúwa wa. a ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwá inú ìwé mímọ́ ti òní nítorí bẹ́ẹ̀ àkókò kúkúrú ni ó wà níwájú wa ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí ni a fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ ọlọ́run jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ ọlọ́run àwa tí a jẹ́ onígbàgbọ́ bíbélì pè wá ní ọmọ ọlọ́run láti ìgbà tí a ti gbàgbọ́ nínú jésù kristi ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ọ̀tá sí ọlọ́run ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ ọlọ́run tàbí ìlànà ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ìṣípayá tí ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ́ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásánlásán tí kò tí ì gba oore ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ tí kò tí ì ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀ kò sì lè tẹríba fún ìfẹ́ ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ èyí ni bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú olúwa bí kì í bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpẹ̀wàdà ó sì gbàgbọ́ nínú jésù kristi tí ó kú fún wa lórí igi àgbélébò irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ ọlọ́run bí a bá ń sọ wípé kí a ronúpẹ̀wàdà èyí jẹ́ wípé kí a wá síwájú olúwa kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́ ọlọ́run kí a sì fi ara wa lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébò wípé ohunkóhun tó bá wí fún wa láti ìsinsìnyí lọ ni a ó máa ṣe gbà tí a bá ti ní àǹfààní yìí wípé a di ọ̀rẹ́ ọlọ́run a di ọ̀kan nínú àwọn ọmọ ọlọ́run a wá sínú agboolé ìgbàgbọ́ àti di ẹbí ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn wípé ìfẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run wípé ó wà nínú wa kìí ṣe bẹ́ẹ̀ nìkan ohunkóhun tí í ṣe ìfẹ́ ọlọ́run ohunkóhun tí a mọ̀ wípé ọlọ́run gbà láàyè ní ìgbésí ayé wa a ó jọ̀wọ́ ara wa fún láìkùn ìjọ̀wọ́ ara ẹni yìí àti ṣíṣe ìfẹ́ ọlọ́run èyí ni àmì tí a fi ń dá ọmọ ọlọ́run mọ̀ ṣùgbọ́n ní ìdàkejì a rí i wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọ̀tá ọlọ́run ni a fi ń dá wọn mọ̀ a ó sọ nípa ìkókó méjì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí yìí ìkíní ẹjọ́ tí olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí ẹjọ́ tí olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí ìkejì ìpè sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara ẹni jẹ́ kí a wo ìwé òwe láti orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélógún. E nítorí tí èmi pè tí ẹ̀yin sì kọ̀ tí èmi na ọwọ́ mi tí ẹnìkan kò sì kà á sí ṣùgbọ́n ẹ̀yin ti ṣá gbogbo ìgbìmọ̀ mi tì ẹ̀yin kò sì fẹ́ ìbáwí mi èmi pẹ̀lú ó rẹ́rìn ìdààmú yín èmi ó ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù yín bá dé yẹ kí a dúró níhìn-ín ó jẹ́ ohun tí ó kọni lómi inú àti ohun tó bani nínú jẹ́ wípé nígbà tí ọlọ́run pe àwọn ọmọ ìsírẹ́lì wọ́n kọ etí ikún sí ìpè ọlọ́run èyí jẹ́ wípé wọn ò gbọ́ wọn ò gbà wọn ò fẹ́ láti ṣe ìfẹ́ ọlọ́run ní orílẹ̀-èdè wa bí ẹni tí ó juni lọ bí ó bá ń pe ni ó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ nígbà tí a bá dá a lóhùn gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì ti mọ̀ bí ọba ní Ísírẹ́lì bí ó bá ń pe ẹnikẹ́ni ọba tí ó ń pè ọ́ yìí bí ó bá ti rán àwọn oníṣẹ́ rẹ̀ wípé ọba fẹ́ rí ọ ohun gbogbo tí ó ń ṣe bí ó tilẹ̀ wò kí nǹkan náà kí ó ti ṣe pàtàkì tó ni o ní láti fi sílẹ̀ kí o jẹ́ ìpè ọba ṣùgbọ́n ọba ọ̀run ọlọ́run ọ̀run òun ayé ẹlẹ́dàá ohun gbogbo ó ń pe àwọn ọmọ ìsírẹ́lì ṣùgbọ́n ó ṣeni láàánú wípé wọ́n kọ ìpè ọlọ́run wọ́n kọ ohùn ọlọ́run ṣé a mọ̀ bí ọba bá ń pè wá tàbí bí bàbá nínú ilé tàbí bàbá gbogbo agboolé ó ń pe ẹnìkan nínú wa bí a bá ṣe àìgbọràn sí ìpè yìí a ó rí wípé ìjìyà yóò dé nítorí bẹ́ẹ̀ èyí ni ọlọ́run fi ń sọ fún ọ ní wípé gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wọn gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ọlọ́run ọ̀run òun ayé gbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí olùfẹ́ ṣùgbọ́n tí wọn kò ka ìpè òun sí wípé nítorí bẹ́ẹ̀ òun ó rẹ́rìn wọn nígbà tí ìdààmú bá dé òun ó sì ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù wọn bá dé nínú ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n nígbà tí ìbẹ̀rù yín bá dé bí ìjì àti ìdààmú yín bí àfẹ́yíká ìjì nígbà tí wàhálà àti àròdùn bá dé sí yín nígbà náà lé ẹ̀yin ó ké pè mí ṣùgbọ́n èmi kì yóò dáhùn wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi níhìn-ín ni a rí i wípé ọlọ́run ó ń bá àwọn ọmọ ìsírẹ́lì wí ṣùgbọ́n kì í ṣe fún àwọn ọmọ ìsírẹ́lì nìkan ìbáwí yìí kan náà ni ó kan gbogbo ẹlẹ́ṣẹ̀ lónìí àti gbogbo aṣáko gbogbo apẹ̀yìndà apẹ̀yìndà ni à ń pè ní aṣáko èrèdí tí a fi ń pe apẹ̀yìndà ní aṣáko ni wípé ó kúrò ní ilé ó kúrò lábẹ́ ìtọ́jú ọlọ́run ó kúrò lábẹ́ ìfẹ́ ọlọ́run ó ṣáko lọ ó lọ láti máa gbé ilẹ̀ iyọ̀ níbi tí ẹnìkan kì í gbé ó lọ ń gbé aṣálẹ̀ ẹni tí ó jìnnà sí ọlọ́run ẹni tí ó ti pẹ̀yìndà ẹni tí ó jẹ́ ọmọ onínàkúnà tí ọlọ́run ń pè ṣùgbọ́n tí kò kan ọlọ́run sí òun ni à ń pè ní aṣáko tàbí apẹ̀yìndà èyí kan náà ni ọlọ́run ń sọ fún ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ aṣáko ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ apẹ̀yìndà wípé nígbà tí òun pè wọ́n sí abẹ́ àkóso sí abẹ́ ọ̀rọ̀ òun sí abẹ́ ìtọ́jú àti ìlànà ṣùgbọ́n tí wọ́n ṣá àwọn nǹkan wọ̀nyí tì wípé ìdájọ́ yóò bá àwọn ènìyàn bẹ́ẹ̀ láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà yìí dẹ́nì ni a ti rí wípé àìgbọràn àti ọ̀tẹ̀ ti wà nínú ẹnì kọ̀ọ̀kan tí a bí sínú ayé yìí bí o bá wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń dàgbà a máa ń rí ìwà ọ̀tẹ̀ ìwà àìgbọràn nínú wọn ó jẹ́ ìwà àbínibí wọ́n gbé wá sí ayé bẹ́ẹ̀ ni ẹnì kọ̀ọ̀kan nínú wa ni ó yẹ kí a béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìrànwọ́ kí irú ìwà àìgbọràn bẹ́ẹ̀ àti ọ̀tẹ̀ kí ó lè kúrò nínú ẹ̀dá wa nínú ọkàn wa Ọlọ́run tí ó jẹ́ olùfẹ́ tí ó sì jẹ́ ẹni tí ó dá wa nínú ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa ni ó ti ń pète àwọn rere àwọn ohun ayérayé tí ó yẹ kí a máa gbádùn wọn ó pèsè wọn fún wa bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣáko ní ìgbà púpọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti jẹ́ aláìgbọràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ ó lọ́ra láti bínú síbẹ̀ kò mú ìdájọ́ wá kánkán ó ń wá wa ó ń pè wá kí ó ba lè ṣe wá lóore ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń tẹ̀síwájú ní ìwà ìgbàgbọ́ ìwà àìgbọràn àti ìwà ọ̀tẹ̀ wọn gbogbo wa ni a ti ṣáko lọ ní ìgbà kan rí bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ṣọ̀tẹ̀ sí Olúwa bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n ó ti pèsè fún wọn ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn Ọlọ́run bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo oore tí a ti ń rí gbà lọ́wọ́ Ọlọ́run gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba wọ́n rò wípé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ Ísírẹ́lì wípé wọ́n jìyà púpọ̀ a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọràn wọn bẹ́ẹ̀ náà ló rí fún ẹlẹ́ṣẹ̀ lónìí bí ẹnikẹ́ni nínú wa bí a bá tẹ̀síwájú nínú ìwà àìgbọràn àti ọ̀tẹ̀ ìjìyà ni yóò gbẹ̀yìn irú ìwà bẹ́ẹ̀ yẹ kí a wo Jeremiah orí keje Jeremiah orí keje láti ẹsẹ̀ ìkẹtàlélógún ṣùgbọ́n èyí ni mo pàṣẹ fún wọn wípé gba ohùn mi gbọ́ èmi ó sì jẹ́ ọlọ́run yín ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà mi ọ̀nà tí mo ti pàṣẹ fún yín kí ó lè dára fún yín ẹsẹ̀ ìkẹrìnlélógún ṣùgbọ́n wọn kò gbọ́ bẹ́ẹ̀ ni wọn kò tẹ́ etí sílẹ̀ wọ́n sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn wọ́n sì kọ ẹ̀yìn wọn kí kì í ṣe ojú wọn sí mi níhìn ni a rí i tí ọlọ́run pe àwọn ọmọ ìsírẹ́lì lẹ́jọ́ ìpìlẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn ọlọ́run sọ wípé òun ti pàṣẹ fún wọn òun ti rán àwọn wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun ṣùgbọ́n wọn kọ ẹ̀yìn sí òun wọn kò kọjú wọn sí òun èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe àìgbọràn wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n síbẹ̀ wọn kò gbọ́ tèmi bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀ ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le wọ́n ṣe búburú jù wọ́n ṣe búburú ju àwọn bàbá wọn lọ bí a bá ń sọ nípa ti àwọn ọmọ Ísírẹ́lì kí a rántí wípé ọ̀rọ̀ yìí kan náà ni a kọ fún àwa náà wípé bí àwa pàápàá bí a bá jẹ́ aláìgbọràn bí a bá jẹ́ ọlọ̀tẹ̀ tí a ò gbọràn sí ọ̀rọ̀ ọlọ́run bí ìjìyà ti dé bá àwọn ọmọ ìsírẹ́lì nítorí àìgbọràn wọn bẹ́ẹ̀ náà ni ìjìyà yóò dé bá ẹnìkọ̀ọ̀kan wa mo ń bẹ̀bẹ̀ wípé kí ọlọ́run kí ó ṣe wálé létí ọmọ kí ó jẹ́ kí a jẹ́ ẹni tí ń gbọràn kí ìjìyà tí ń dé bá aláìgbọràn àti ọlọ̀tẹ̀ kí ó má bàa jẹ́ ìpín wa nínú àìsáyà orí karùndínní àádọ́rin àìsáyà orí karùndínní àádọ́rin ẹsẹ̀ ìkejì ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ̀tẹ̀ ènìyàn tí rìn lé ọ̀nà tí kò dára nípa èrò ara wọn èyí ni ọlọ́run tún ń sọ nípa ti àwọn ọmọ ìsírẹ́lì wípé ní gbogbo ọjọ́ ni òun ti rán àwọn olùkọ́ òun rán àwọn wòlíì òun rán àwọn ajíhìn rere òun rán àwọn oníwàásù àwọn tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́run fún wọn ṣùgbọ́n wọ́n jẹ́ alágídí àti ọlọ̀tẹ̀ ènìyàn ǹjẹ́ bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísírẹ́lì ǹjẹ́ a ò lè sọ bẹ́ẹ̀ nípa rẹ nípa ẹnìkọ̀ọ̀kan wa ṣé ọlọ́run ò ti sọ fún wa nípa àwọn oníwàásù tí ó fún wa wípé a ní láti ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa bí ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé òun béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa kí ni dé tí a rí ẹnì kọ̀ọ̀kan tí kò tí ì ronúpìwàdà bí ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé àtúnṣe jẹ́ ohun tí ó ṣe pàtàkì a ní láti mú ọ̀nà wa tọ́ níwájú olúwa wípé bí a bá ti rí ẹni tí a ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí a bá ti wá wólẹ̀ níwájú olúwa tí a ń sọ pé kí ó dáríjì wá ní ìgbà kan náà tí a ti ń gba oore ọ̀fẹ́ yìí láti ọwọ́ olúwa ni a ní láti lọ bá àwọn tí a ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a béèrè ìdáríjì lọ́wọ́ wọn bí a bá ti sọ bẹ́ẹ̀ fún wa èé ṣe tí a ò fi ṣe àtúnṣe ìgbésí ayé wa bí ọlọ́run bá sọ fún wa wípé àwa tí a ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe jalè mọ́ àwa tí a ń rédè òru tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń rìnrìn kunrìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni ṣe tí a ò gbọ́ràn àwa tí ọlọ́run ti sọ fún tí ó ti ránṣẹ́ sí wípé ìṣọ̀tá ọlọ́run ni wípé à ń bá ayé dọ̀rẹ́ wípé a tún lọ ń jẹ ẹbọ pẹ̀lú àwọn tí ó wà nínú ayé tàbí wípé ìṣọ̀ṣọ́ ayé ìwọṣọ ayé àti kíkun ètè kíkun ojú tí àwọn ayé máa ń ṣe ó jẹ́ ìwà àwọn tí ò lọ́lọ́run bíi jésébẹ́lì tí a rí nínú bíbélì bí ọlọ́run bá ti kìlọ̀ fún wa bí o bá ti ránṣẹ́ sí wa bí o bá ti sọ fún wa irú ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ rìn èé ṣe tí a ò fi ṣe ohun tí ọlọ́run ń fẹ́ èé ṣe tí a fi ń ṣe àìgbọràn sí ọlọ́run àwa tí a bá ń ṣe bẹ́ẹ̀ tí a ń ṣe àìgbọràn tí a fi etí dídi tí a kọ etí dídi sí ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ wípé a dàbí àwọn ọlọ̀tẹ̀ ilé ìsírẹ́lì ó ṣeé ṣe kí a rí àwọn ọmọ ìsírẹ́lì kí ó máa sọ wípé ọ̀nà tí àwọn wòlíì wọn àwọn ìránṣẹ́ tí ọlọ́run rán sí wọn ọ̀nà tí wọ́n fi gbé nǹkan wọ̀nyí kalẹ̀ ní òye wọn dáradára tàbí wípé n ò gbé kalẹ̀ pẹ̀lú ìfẹ́ nítorí a máa ń rí wípé ẹ̀sùn yìí kan náà ni àwọn ẹlòmíràn ni wọ́n máa fi ń sun àwọn oníwàásù wa lónìí wọ́n á sọ wípé à àwọn oníwàásù wa ò nífẹ̀ẹ́ ni wípé bí wọ́n jẹ́ pé wọ́n ní ìfẹ́ tí wọ́n fi ìfẹ́ hàn fún àwọn àwọn ìbáṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ó rán jésù kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó rán sí àwọn ọmọ ìsírẹ́lì ǹjẹ́ o mọ̀ wípé ìfẹ́ pípé ni jésù ni ó fi ṣe ohun gbogbo tí ó ṣe ni ó fi sọ ohun gbogbo tí ó sọ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tí ó ní ìfẹ́ ré kọjá ni jésù kristi tó ń gbàdúrà fún wọn tó ń ṣe iṣẹ́ ìyanu láàrin wọn tó ń wo àwọn aláìsàn láàrin wọn tó ń wò wọ́n sàn tó sì ń sọ ìfẹ́ ọlọ́run tó ń sọ fún àwọn ọmọ ísírẹ́lì bí ó tilẹ̀ jẹ́ wípé onífẹ̀ẹ́ ni jésù kristi ìfẹ́ tí jésù kristi tó fi hàn wọ́n yìí kò mú ọ̀tẹ̀ àti àìgbọràn kúrò nínú ọkàn wọn àwọn ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ ọlọ́run wọ́n sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn sọ fún ọ ńkọ́ èyí tí ẹ̀mí ọlọ́run fún ara rẹ̀ tí ó ń sọ fún ọ ńkọ́ gbà tí ó ń ka bíbélì tí ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ tó ń júwèé nǹkan fún ọ pé kí èyí kúrò nígbèsè ayé rẹ kí èyí kúrò nígbèsè ayé rẹ ṣé ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ ṣé kò ní ìfẹ́ tó ní àwáwí ni nǹkan wọ̀nyí jẹ́ kí a wo ìwé matthew ìrere ti matthew orí kẹtàlélógún ẹsẹ ìkẹtàdínlógójì jerusalemu jerusalemu ìwọ tí ó pa àwọn wòólì tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa ìgbà mélòó lè èmi fẹ́ ràdọ̀ bo àwọn ọmọ rẹ bí àgbébọ̀ adìyẹ tí ràdọ̀ bo àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ sáà wò a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro jésù kristi ni ó sọ ọ̀rọ̀ yìí ṣòrí wípé bí jésù kristi tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síbẹ̀ àwọn wọ̀nyí kò gba jésù ó ní ó tọ̀ àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbà ṣùgbọ́n iye àwọn tí ó gbà àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run ọ̀rọ̀ yìí kan náà ni ọlọ́run tún rán sí wa wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé Ísírẹ́lì bí wọ́n ti ṣe wípé kí a gbọ́ràn sí olúwa kí a jọ̀wọ́ ìfẹ́ wa èrò wa ọ̀nà wa kí a jọ̀wọ́ ohun gbogbo fún ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ ọlọ́run a ní láti ní ìyípadà ọkàn nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá nínú róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje nítorí èrò ti ara ọ̀tá ni sí ọlọ́run nítorí kìí tẹríba fún òfin ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wu ọlọ́run èyí ń sọ nípa àwọn tí kò tíì ní ìgbàlà wípé àwọn tí ó wà nínú ara àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn èso ọ̀tẹ̀ àti èso àìgbọràn wọn kò lè wo olówa nítorí bẹ́ẹ̀ kí á tó lè di ẹni tí ó wo olówa kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí olúwa a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ a ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ olúwa a ní láti ní ìgbàgbọ́ nínú jésù kristi ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn èyí ló mú wa lọ sí ìkókó kejì ìpè ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ ọlọ́run ọlọ́run pé ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọràn kí a sì jọ̀wọ́ ara wa fún ọlọ́run láì jiyàn láì máa sọ fún ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí nì ọlọ́run pè ọ́ sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara rẹ yẹ kí a wo Matthew orí kọkànlá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 tí ń ṣe làálàá tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a ń sọ fún wípé iṣẹ́ ara wa òdodo ara ẹni wípé kò lè gbà wá là nítorí bẹ́ẹ̀ jésù kristi ó ń pe gbogbo ọkàn aṣáko ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá ọlọ́run ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú olówa àti ẹ̀yin tí a di ẹrù wúwo lé lórí nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbànújẹ́ ó máa ń fa làálàá ó máa ń fa ìjẹni níyà àti ìpọ́nilójú láti ọ̀dọ̀ èṣù ó ní àwa tí a di ẹrù wò lé lórí ó ní kí a wá sọ́dọ̀ òun kí òun kí ó ba lè fún wa ní ìsinmi ẹ wá sọ́dọ̀ Jésù Kristi gbogbo àwọn tí kò tí ì mọ̀ Jésù gbogbo àwọn tí kò tí ì bá jésù pàdé àwọn tí kò tí ì gba jésù kristi gbọ́ lónìí ó ń pè ọ́ bí o bá fẹ́ gbọ́ràn ohun tó ní láti ṣe ni wípé kí o wá wólẹ̀ lẹ́sẹ̀ jésù wípé o fẹ́ jẹ́ ti ọlọ́run wípé o fẹ́ wà ní ẹni tí ó ní oore ọ̀fẹ́ pẹ̀lú ọlọ́run ó sì ní oore ọ̀fẹ́ láti ṣe ìgbọràn sí ohun gbogbo tí ó ń sọ fún wa ṣùgbọ́n mo sọ wípé ó pín sí méjì níhìn bákan náà ọlọ́run tún ń bá jésù ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ bí o bá wò ó kí a fi iyè kí a fi iyè dénú kí a wo jésù kristi kí a farabalẹ̀ dáradára kí a wo jésù kristi kí a wò wípé ó wà ní àárín gbùngbùn ìfẹ́ ọlọ́run ó dàbí ẹni tí ó wà ní ibi tí ó jìnnà réré bí ó tilẹ̀ jẹ́ wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti wá sínú ìjọba ọlọ́run ṣùgbọ́n a ò sí nínú ọ̀gangan ìfẹ́ ọlọ́run ohun gbogbo tí ọlọ́run fẹ́ kí a ṣe ní pípé ní kíkún gbogbo rẹ̀ kọ́ ni a ti ń ṣe ṣùgbọ́n jésù kristi ó jẹ́ ẹni tí ó ṣe ìfẹ́ ọlọ́run ní pípé àti ní kíkún ó wà ní ọ̀gangan ìfẹ́ ọlọ́run níbi tí jésù kristi wà yìí ló wá ti ń pè ẹnìkọ̀ọ̀kan wa tí a jẹ́ onígbàgbọ́ wípé kí a wá sí ọ̀dọ̀ òun kí àwa pàápàá kí a fi hàn wípé a fẹ́ wà ní ọ̀gangan ìfẹ́ ọlọ́run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 ó yẹ kí a lè mọ ohun tí a ń pè ní àjàgà bí a bá ní ẹran ọ̀sìn tí a kò fẹ́ kí ẹran ọ̀sìn kí ó máa jáde káàkiri láti lọ jẹ oúnjẹ nínú oko ẹlòmíràn kí wọ́n má máa lu ẹran ọ̀sìn yìí pa mọ́ wa lọ́wọ́ ohun tí wọ́n máa ń ṣe ní abúlé ni wípé wọ́n ó sọ àjàgà mọ́ ẹran yìí lọ́rùn bí ẹran yìí bá ti fẹ́ wọ ọgbà ẹlòmíràn àjàgà tí ó wà nínú lọ́rùn rẹ̀ kò ní jẹ́ kí ó lè wọlé ohun tí jésù kristi ń sọ fún wa ni wípé àní ní àjàgà yìí ní ọrùn wa kí a má bàa lè lọ sínú ayé mọ́ kí a má bàa lè ṣe ohun tí àwọn yòókù tí wọ́n wà nínú ayé tí wọ́n ń ṣe ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín bí a bá ti gba àjàgà ọlọ́run àjàgà jésù sí ọrùn wa a kò ní lè lọ sílé ijó ti àwọn ayé mọ́ a kò ní lè lọ sí ibi ìmùtí wọn a kò ní lè ṣe ti ìkóbìnrin jọ àti ìbọ̀rìṣà àti wípé wọ́n tún lọ èèyàn tún lọ ń onígbàgbọ́ kì yóò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ nítorí wípé à ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ó ní onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi onínú tútù onírẹ̀lẹ̀ ọkàn bí a bá di ọmọ ọlọ́run a kì í lè jà mọ́ ẹni tí ó jẹ́ sọ̀ṣẹ́ sọ̀ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a bá ti di ọmọ ọlọ́run a kì í lè sọ̀ṣẹ́ mọ́ a kì í lè mutí mọ́ a kì í lè jalè mọ́ ṣé àwa náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó jẹ́ pé bí a ò rí ìjà a ó dá ìjà sílẹ̀ ṣùgbọ́n gbà tí a bá ti di ọmọ ọlọ́run ìfẹ́ ọlọ́run ni pé kí a jẹ́ onínú tútù àti onírẹ̀lẹ̀ bí ẹnìkan bá sì ti ṣẹ̀ ọ́ ṣe o mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kí a tó di onígbàgbọ́ a kì í fẹ́ dáríjì ẹnikẹ́ni a ó sọ wípé títí a ó fi kú kò sẹ́ni tí ó lè parí ìjà láàrin àwa àti lágbájá ó ní ṣùgbọ́n kí a farabalẹ̀ kí a jọ̀wọ́ ara wa fún ìfẹ́ ọlọ́run àwa ẹni tí ó jẹ́ ẹlẹ́ran ara ó máa ń fẹ́ láti gbèjà ara rẹ̀ ó máa ń fẹ́ láti gbẹ̀san ó máa ń fẹ́ láti sọ pé lágbájá ó sọ òkòlò mi èmi náà láti sọ òkúta sí i padà ó nígbà tí a ti di ọmọ ọlọ́run nísinsìnyí a ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ èyí ni wípé kí a fi ọ̀rọ̀ wa kí a fi lé ọlọ́run lọ́wọ́ kí a jẹ́ kí ó jẹ́ wípé ọlọ́run ni yóò gbèjà wa kí ó má jẹ́ wípé àwa la tún jà láti gbèjà ara wa èyí ni ọmọ ọlọ́run kì í ṣe lọ sílé ẹjọ́ èyí ni ọmọ ọlọ́run kì í ṣe kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ẹni ọmọ ọlọ́run kì í ṣe é sọ wípé ọmọ yìí ó jẹ́ ọmọ ìpáǹle nínú ilé nítorí bẹ́ẹ̀ mo ń láti fi hàn mo ń láti jẹ́ níyà dáadáa kí n tì í mọ́ta ọmọ ọlọ́run kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìfẹ́ ni a fi ń bá ènìyàn lò ṣé o mọ̀ wípé ọlọ́run fẹ́ wa ìfẹ́ tí ọlọ́run ti fi hàn fún wa òun ni ó yẹ kí a fi hàn fún àwọn ẹlòmíràn o jákọ́bù orí kẹrin jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun ó sì sá kúrò lọ́dọ̀ yín nǹkan méjì ni à ń sọ níhìn ìkíní ẹ tẹríba fún ọlọ́run ìkejì ẹ kọjú ìjà sí èṣù bí kì í bá ṣe wípé a gbé ìṣísẹ̀ kíní kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì bí kì í bá ṣe wípé a fún ọlọ́run kì yóò lè ṣeé ṣe fún wa láti kọjú ìjà sí èṣù èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọn ò lè ṣẹ́gun àrùn wọn ò lè ṣẹ́gun èṣù wọn ò lè kọjú ìjà sí èṣù nítorí wípé wọn ò tẹríba fún ọlọ́run wọ́n ṣá ọ̀rọ̀ ọlọ́run tì nígbà tí ọlọ́run sọ fún wa wípé ẹnìkan tí ó ṣẹ̀ ọ́ nì wípé kí o dáríjì bó bá tẹríba fún ọlọ́run ó ó sọ wípé ọlọ́run nítòótọ́ ni nǹkan yìí dùn mí ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí ṣé àwa tí àwa láti ilẹ̀ yorùbá a mọ̀ wípé bí ìjà bá wà láàrin ọkọ àti aya bí bàbá tí ó dàgbà jù nínú agboolé bí ó bá pe ọkọ yìí àti ìyàwó rẹ̀ ohun tí wọ́n máa ń sọ ni wípé bí wọ́n bá ro ẹjọ́ sílẹ̀ ọkọ àròjọ́ ìyàwó náà àròjọ́ bí ìyàwó bí ó bá fẹ́ sọ̀rọ̀ nígbà tí ọkọ ń sọ̀rọ̀ bàbá ìyá sọ pé pa inú rẹ mọ́ nítorí bàbá tí ó dàgbà tó hewú lórí bó bá tilẹ̀ sọ pé pa inú rẹ mọ́ jẹ́ ni ìyàwó ló máa dákẹ́ àwa tí a lè bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ní ìdílé wa a ò ṣe lè bọ̀wọ̀ fún ọlọ́run bí o bá jẹ tó máa ń sọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú ọkọ rẹ tó jẹ́ wípé èyí ni ó máa ń fa èdè àìyedè láàrin ìwà àti ọkọ rẹ ṣùgbọ́n tí ọlọ́run sọ wípé gbẹjẹ́ dákẹ́ panumọ́ àwa tí a ń gbọ́ràn sí àwọn ènìyàn lásán bíi tiwa tó hewú lórí kí ni dé tí a ò lè gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tàbí bí wọ́n bá rojọ́ sílẹ̀ bí ọkọ yìí bá sọ wípé kò sí ṣíṣe kò sáì ṣe obìnrin yìí ó ní láti lọ ni tí obìnrin yìí kúnlẹ̀ tí ó sọ pé rárá ó fà kíkọ́rí wípé òun ò gbẹ́bẹ̀ bí bàbá yìí bá sọ wípé ọmọkùnrin dáríji ìyàwó rẹ mú ìyàwó rẹ padà lọ sílé nítorí bàbá ti sọ bẹ́ẹ̀ àwọn tí ó sì wà ní ìdíyà sọ pé à ó gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o ó gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o bàbá ti ní kó dáríji ìyàwó rẹ o a máa rí wípé irú ènìyàn bẹ́ẹ̀ bí ò bá jẹ́ ti bàbá ni bá lé ẹ jáde ṣùgbọ́n nítorí ti bàbá màá dáríjì ẹ bàbá wa ti ń bẹ lọ́run kọ́ tó kọ́ sílẹ̀ gàdàgbà gàdàgbà tó fi yé wa dáradára wípé a ò gbọ́dọ̀ kọ̀yàwó wa sílẹ̀ ìwọ tó ń gbọ́ràn sí bàbá tó wà nínú ayé lẹ́nu o ò lè gbọ́ràn sí bàbá wa ti ń bẹ lé ọ̀run lẹ́nu o ò lè sọ wípé ẹ̀ṣẹ̀ tí ìyàwó ṣẹ̀ mí ó dùn mí rẹ kọjá ṣùgbọ́n nítorí pé bàbá wa ti ń bẹ lé ọ̀run ó ti ní kí n dáríjì ó ti ní kí n gbójú fún àwọn nǹkan wọ̀nyí dání torí bẹ́ẹ̀ wọ́n ó dáríjì èyí jẹ́ wípé a jọ̀wọ́ ara wa fún ọlọ́run wípé ohun tó bá fẹ́ là ó ṣe ibi tó bá fẹ́ là ó lọ èyí tó bá fẹ́ là ó sọ èyí ni pé à ń gbọ́ràn a kì í ṣe ọlọ̀tẹ̀ níwájú olówa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbọ́ràn sí olówa ó ní kí a tẹríba fún ọlọ́run kí a sì kọjú ìjà sí èṣù wípé yóò sá fún wa gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ti ń kọ́ wa ọlọ́run fẹ́ kí a tẹríba ọlọ́run fẹ́ kí a gbọ́ràn ó sì ń pè wá lónìí lẹ́ẹ̀kan sí i wípé kí a tẹríba kí a gbọ́ràn jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ kí a sọ fún wípé bí ohun tó ń sọ bó tilẹ̀ ṣòro fún wa bí ohun tó ń sọ bí ó tilẹ̀ yé wa púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nígbà tí a ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run ni wípé a ó ṣe é èyí ni wípé à ń tẹríba fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ yóò fún ọ lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn má ṣe jẹ́ alágídí ọmọ níwájú olówa má ṣe jẹ́ ẹni tí kọ etí ikún sí ọ̀rọ̀ ọlọ́run sọ fún ọlọ́run wípé ò ó gbọ́ràn wípé ohun gbogbo tí ọlọ́run sọ fún ọ wípé ò ó tẹríba ó jọ̀wọ́ ara rẹ ó ṣe ìfẹ́ ọlọ́run ọlọ́run yóò sì fún ọ lóore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀ ní pípé àti ní kíkún.